الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته علماء شيخ الإسلام ابن القيم رحمه الله تعالى وسنسال سلايف nípa àwọn nǹkan tó máa ń ṣe sábàbí kí ìṣípayá kó bẹ fún yàn nínú àyà rẹ̀ kí ìdùnnú kó ráyè jókòó nínú ọkàn èèyàn wọ́n ti ṣàlàyé nǹkan alákọ̀ọ́kọ́ fún wa eléyìí ti ṣe at-tawhid wal iman gbogbo ẹni tó bá ṣe ọlọ́run ọba lọ́kan ṣoṣo nínú ìjọsìn gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ lódodo irú wọn ìdùnnú ọbẹ̀ pẹ̀lú wọn ìfàyàbalẹ̀ ọ wà pẹ̀lú wọn nítorí pé ẹni tí ò mẹ́bọ mẹ́sìn ìbànújẹ́ ò lè ráyè jókòó lọ́kàn wọn ẹni tí ò máa pe nǹkan míì yàtọ̀ sí Allah ìbànújẹ́ ò ní ráyè jókòó nínú ọkàn tiẹ̀ bẹ́ẹ̀ náà ni al-ilm ìmà àwọn ẹni tó bá nímà ìdùnnú pọ̀ nínú ìgbésí ayé wọn wọ́n sì máa rí. ohun tí wọ́n máa fi yanjú wàhálà ní gbogbo ìgbà tí wàhálà bá dojú kọ wọn eléyìí tó túmọ̀ sí pé ó yẹ kémi pẹ̀lú rẹ ká mójútó tawhidi wa ká mójútó imani wa ká sì mójútó ọ̀rọ̀ ọ̀mà ní wíwá a sì ṣàlàyé pé ìgbésẹ̀ tá à ń gbé níbi àti gbọ́rọ̀ ọlọ́run níbi àti mà nípa súnà sallallahu alayhi wa sallam. eléyìí tá à ń gbìyànjú láti ṣe lójoojúmọ́ yìí òun náà ní ipa pàtàkì eléyìí tó ṣe pé ó kó nínú ìgbésí ayé mùsùlùmí tó náà tiẹ̀ fi jẹ́ pé òun náà ní ìwọ̀nba ntọ́lọ́wọ́n bá kádàrá fún nínú tí ń jẹ́ ìmà nínú tí máa fa ìṣípayá tí ìdùnnú fi máa pọ̀ nínú ìgbésí ayé yàn òun náà ní al-inabatu ilallahi subhanahu wa ta'ala sísẹ́rí padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba ọba tó má ọba tó ga wa mahabbatuhu bi kulli qalb ká sì nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú gbogbo ọkàn wa ìyẹn ni pé kó má jẹ́ pé sísẹ́rí tá a sẹ́rí sọ́dọ̀ ọlọ́run ńṣe ni irú rẹ̀ ọmọ wáyé ní ìgbà tí ìṣòro bá bá wa nìkan ṣùgbọ́n nígbà tára bá tù wá. àní kọ̀ láti kọ̀yìn sí tọ́lọ́run aburú leléyìí o ọ̀nbẹ nínú àwọn èèyàn àwọn tó ṣe pé àwọn kì í mọ ọlọ́run wọn kì í ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run àfi nígbà tí nǹkan bá le mọ́ wọn nìkan tó bá di pé ara bá tù wọn wọn ò tiẹ̀ ní katọ́ lọ́wọ́n ọba kún kankan rárá rárá ìdùnnú ò lè jẹ́rù tiwọn ẹni tí ìdùnnú jẹ́ tiẹ̀ tí ìsìpayọ́ ba nínú àyà rẹ̀ àti ọkàn rẹ̀ obodo jẹ́ muniban ilallahi fisarra'i wadharra ẹni tí wọ́n máa ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run nígbà tí ara bá tù àti ní ìgbà tí ara bá ní irú àwọn eléyìí ìní ìdùnnú ó máa jẹ́ gbogbo ìgbà ìdùnnú tí ó jẹ́ e. ní ìgbà tí ìṣòro bá bá yóò máa rí nígbà tó bá ṣẹ́rí padà pẹ̀lú sùúrù tó ga torí ti mọ̀ yín pé gbogbo tó bá sí òun kò tọ̀dọ̀ ẹlòmíì wá àyàfi ta ni Allah inú rẹ̀ ó dùn nítorí pé ọlọ́run bá mọ̀ òun ó sì pé kí àdánwò yìí kó sí òun ọlọ́run bò ní fòun lẹ̀ inú rẹ̀ á dùn ìdùnnú tí ó wàá bẹ fún ni ó máa wáyé látàrí dúdúpẹ́ tí wọ́n máa dúpẹ́ fọlọ́n lórí bó ti ṣe dáa fóun ẹni tó dáa fún tára tù tí ń dúpẹ́ fọlọ́n ẹ rí i pé inú rẹ̀ ó máa dùn inú rẹ̀ ó máa dùn lórí oore tọ́lọ́wọ́n bá ṣe fún inú rẹ̀ ó máa dùn lórí bọ́lọ̀n ṣe rún lọ láti dúpẹ́ fọlọ́n lórí oore tó ṣe fún wa ita'adhana rabbukum la in shakartum la azidannakum wa la in kathartum inna adabi la shadid sọ fún wọn eré anabi muhammed sallallahu alayhi wa sallam nípa àgbà tí olúwa ẹlẹ́dàá yín kéde ipe tẹ́ ẹ bá fi lè dúpẹ́ fún mi lórí oore tí mò ń ṣe fún yín mo búra o ike màá ṣe àlékún rẹ̀ fún yín ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣàìmoore dájúdájú ìyà tí ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́run tí mo máa fi jẹ àwọn aláìmoore mo búra ipe ìyà tó le koko ni inú tí ọ máa dùn ìṣípayọ̀ ọbẹ̀ nínú àyà rẹ àti ọkàn rẹ nígbà tí wọ́n ń dúpẹ́ fọlọ́n lórí oore tó ṣe fún ẹ. káwa nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú gbogbo ọkàn wa kì í ṣe pé ká nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ kan yàtọ̀ sẹ́gbẹ́ kan ọ̀nbẹ nínú àwọn èèyàn àwọn tó ṣe pé wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run nítorí àti ráǹfà nígbà lọ́dọ̀ ọlọ́run abala kan nínú ọkàn wọn ni wọ́n fi nífẹ̀ẹ́ ọlọ́run ìfẹ́ yẹn ọ̀rá yìí wọ gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ kọ́ńdù gbogbo ọkàn wọn irú àwọn ẹni tó bá rí bẹ́ẹ̀ ìmánì àǹfààní ni wọ́n ní o ìmánì àǹfààní kò sì gbé ní dal janna tó o bá mọ ìmánì àǹfààní máa tara ọ̀rẹ́ àǹfààní mọ ilé yìí àwọn ọ̀rẹ́ àǹfààní onílẹ̀ni tó ṣe pé kò ní rìn mọ́ kò ní rìn súnmọ́ àfìgbà tí máa ràn kà àti ráǹfààní kan lọ́dọ̀ rẹ̀ tó bá ti jẹ́ pé tọ́wọ́ rẹ bá ti lè ti àǹfààní tí ń wá yẹn ó ṣetán láti pa ọtí síbẹ̀ náà ló sì yẹ ká máa ṣe sọ́lọ̀ pé a tí mo bá rò pé mo lè ráǹfààní kan lọ́dọ̀ rẹ̀ máa sìn tí mo bá sì rò pé mi lè ráǹfààní lọ́dọ̀ rẹ̀ máa pátì a'udhu billah ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ kò lè jẹ́ ẹni tí ó rí ìṣípayá ọlọ́wọ́n ọba lẹni tá a nífẹ̀ẹ́ sí ní gbogbo ògbà àti ní gbogbo òpò bọ́yá ọ̀rọ̀ wa lọ́rùn àbólémọ́ wa bọ́yá inú ṣòro la àbí inú dẹkùn a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run wọn náà rówó kátìẹ̀ pé ọlọ́run bá gbé ṣòro kan bọ̀ gbogbo ọ̀nà wa dí mọ́ wọ́n bínú wọn fẹsẹ̀ jalẹ̀ ẹnìkan wọn bọ̀ ó sì mọ situation tó wà nínú ẹ̀ pé ìṣòro kan ló dé bọ̀ ìnira kan ló sí ọ ó wá ní kí ló dé tó ń bínú báyìí kí ló rò pé o lè rí ṣe fọlọ náà rí wọn náà rówó kí ló rò pé o lè rí ṣe fọlọ tọlọ bá gbé nira bọ ẹ dákun ẹ rówó ẹ jẹ́ káwọn ẹni tó tún gbọ́n jù yín lọ kọ́ yín lọ́gbọ́n ní tẹ́ ẹ bá rò pé ẹ lè ṣe fọlọ sọwà kò sí ní ta lè ṣe fọlọ kódà tó máa rò pé o lè se nǹkan kan fọlọ Ọlọ́run bó tún sí ọmọ sẹ́ni tí wọ́n jẹ́ pé àdánwò kékeré lórí ìyá àti bàbá rẹ̀ ni wọ́n sọ̀kalẹ̀ lù ọ́ kí wàá lò ní nífẹ̀ẹ́ ọlọ́run ọba sí nígbà tó ṣe pé ìgbà tí ṣòro dé bọ̀ yẹn níbà ọpọlọ táwa ní àti òye tá a ní láṣẹ máa ní ìnira láṣẹ máa ní ìṣòro lakin bi nisbati ila Allah fa huwa khair ni lọ́dọ̀ ìnira tó lọ ń gbé bọ̀ yẹn oore ni lọ́dọ̀ torí pé tí ọlọ́run ọba bá gbé ìnira bọ̀ nígbà yẹn bóyá tí ara bá tu ọ láàrin ìgbà tí àdánwò sí ọyún bóyá o lè ṣe bẹ́ẹ̀ kó fi islam sílẹ̀ ọlọ́wọ́n bá nìkan lọ́mọ tí ọba ṣẹlẹ̀ torí di eléyìí alihamudulilayi alẹ́kùnlé bẹ́ẹ̀ ni mùsùlùmí ọmọ wí ní gbogbo òpò gbogbo ayé tá a bá bára wa a máa ṣe kínni a máa dúpẹ́ fọlọ́ ṣùgbọ́n o wa na'udhu billahi min ahwali ahli nar ṣùgbọ́n à ń sáà di ọlọ́run níbi kí condition ti wá kọ́dà bí condition tàwọn ọmọ náà a máa pe alhamdulilayi ala kulli hal wa a'udhu bihi min ahwali ahli nar torí délé a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn wa nígbà tí ọ̀rọ̀ wa lọ́rùn nígbà tí ọ̀rọ̀ wa lọ́rùn nígbà tá a rí ṣe nígbà tá a rí sí nígbà sí a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ Allahu rabbul alamin torí ẹ̀ nígbà tó ṣe pé anabi wa gan sallallahu alayhi wa sallam a lè jólúgbàgbọ́ òdodo ṣáájú ká tó jẹ́ni tó nífẹ̀ẹ́ rẹ̀ jura wa lọ báwo wá lọ́lọ́run ẹlẹ́dàá wa báwo wá ni ọlọ́run ẹlẹ́dàá wa tẹ́bá kíyèsí àdìsí anabi muhammed sallallahu alayhi wa sallam níbi tí wọ́n ti ń ṣàlàyé fún wa ntí máa múni tọ́ ìgbàgbọ́ òdodo wò wọ́n ní an yakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma kí allah àti ìránṣẹ́ rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam kó jẹ́ pé àwọn ló nífẹ̀ẹ́ sí ju nǹkan míì tó yàtọ̀ sí allah àti ìránṣẹ́ rẹ̀ lọ anabi sallallahu alayhi wa sallam. bí àdìsí ti ṣe wá ó tọ́ka sí wípé ó nífẹ̀ẹ́ ọlọ́run agbọ́dọ̀ nífẹ̀ẹ́ anabi muhammed sallallahu alayhi wa sallam ju bó ti ṣe nífẹ̀ẹ́ gbogbo nǹkan mi lọ ṣùgbọ́n ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run àti anabi sallallahu alayhi wa sallam ju bó ṣe nífẹ̀ẹ́ gbogbo nǹkan mi lọ tẹ́bá tí wọ́n á ní ká tún dàálẹ̀ ká tún tún sà ìfẹ́ tó ní sọ́lọ̀ àti tó ní sí anabi muhammed sallallahu alayhi wa sallam ṣé wọ́n dọ́gba ni àbí tọ́lọ́wọ́n bó síwájú yóò sì tẹ̀ wọ́n jù tọ́lọ́wọ́n bó síwájú yóò sì tẹ̀ wọ́n jù nítorí pé títí orúkọ ọlọ́wọ́n bá síwájú kí orúkọ anabi sallallahu alaihi wasallam tó tẹ̀lé ó nítumà gbogbo nítorí bá ti síwájú nu sẹ̀ríà bóyá alukurani àbí sunna ó nítumà nítorí wá lẹ́yìn tí ò síwájú ó náà nítumà. ṣùgbọ́n tí Umar radiyallahu anhu tóní la anta ahabbu ilayya ya rasulallahi sallallahu alayhi wa sallam illa min kulli shay illa min nafsi. mo búra pé wà anabi sallallahu alayhi wa ni mo nífẹ̀ẹ́ sí ju gbogbo nǹkan lọ yàtọ̀ sí ẹ̀mí mi nìkan mo nífẹ̀ẹ́ sẹ́mi mi jù ọ́ lọ mo yàtọ̀ sẹ́mi mi ìwọ ni mo nífẹ̀ẹ́ sí ju gbogbo nǹkan lọ anabi sallallahu alayhi wa sallam ni tó bá jẹ́ bẹ́ẹ̀ lamma tu'min ó tí gbọ́ lọ́n gbọ́ ó dìgbà tó bá nífẹ̀ẹ́ sí mi ju gbogbo nǹkan lọ tó fi dórí ẹ̀mí rẹ̀ Umar ọ̀dàgbà sí ẹ̀kan náà ló tún sọ pé ní báyìí o òun ti wá nífẹ̀ẹ́ sí wa anabi sallallahu alayhi wa ju ẹ̀mí òun lọ báwo á nífẹ̀ẹ́ tó ní sọ́lọ̀ yóò tún lékele eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìjà wa nífẹ̀ẹ́ ọlọ́run ọba bí ìwọ owó ń tọ́ náwó sí tọ́wọ́ rí ọba lásìkò tọ́wọ́ rí ọba ọ̀hún sóòsì sọ sọ́lọ̀ ń bí ẹ dákun ẹ bìrà yín wò ẹ rí i pé ó ti ṣẹlẹ̀ rí tẹ̀ sì sọ sọ́lọ̀ pápá irú à ń ṣe jáàmù tẹ̀ ń ṣe tẹ̀ ń fi wọ sùkúù yìí ọlọ́mọdé ajáàmù ìyẹn ṣe lákọ̀ọ́kọ́ wọ́n ní one eighty làwọn need alhamdulilayi ìwọ score two forty gbogbo skul tó mú wọn làwọn ọ̀fẹ́ ọ ọmọ àwọn two forty tí mo mú lọ́fẹ́ kó bá mi yí ókè kò burú ń tún dín ìsọwọ́ dáhùn mi ń dínkù ó tún ṣe mí o score two twenty wọ́n tún ní no

torí ẹ̀ iná ló ṣe jẹ́ pé lillahi ma fi samawati wa ma fi al-ard wa in tubdu ma fi anfusikum aw tukhfuhu yuhasibukum bihi Allah wàláì tí ìbá ṣe kọ́ lọ́wọ́ bá bá pa ìdájọ́ tó wá nu àyà yìí rẹ ni gbogbo apátálà bá wọ̀ náà rọrùn tètè bá gbé tí ń bẹ nu yín hàn abẹ́ gbé pamọ́ ọlọ́run ṣèṣirò fún yín lórí ẹ̀ ẹ́. ọlọ́run ló gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú tí ń bẹ lọ́kàn kálukú ẹni tí a ń jọ rẹ́rìn síra ẹni tí bára yín lára àṣẹ <laughs> alẹ́ o sì lè máa sọ́nù rẹ pé ẹ̀rẹ́ nu ẹ̀ bí kí n gbà létí ó sì máa rẹ́rìn àṣẹ alẹ́ lórí inú ẹ̀ alẹ́lẹ́ ọ̀nà ọmọ sọ pé bá ọ̀rọ̀ ọwọ́ mi ò rí inú mi kọ̀ wá lórí lọ́pọ̀lọpọ̀ wàláhì bọ́mù yẹn ṣe ṣe sọ́lọ̀ nù especially nígbà tá a bá ran kan láti rí nǹkan kan tá a rí ẹ rí i pé oníkálukú ní ọkàn rẹ̀ tí ì bá ṣe pé ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam tó ní inna Allaha tajawaza li an ummati amma haddathat bihi nafsaha ma lam ta'mal aw tatakallam ọlọ́run ti ṣàmójúkúrò fún àwọn àjọ mi ó ṣàmójúkúrò fún mi lórí àwọn àjọ mi nípa gbogbo tí wọ́n bá fẹnu sọ tí wọ́n bá rò lọ́kàn wọn ọlọ́run bò ní bí wá léèrè lópin ìgbà tá a bá ṣe níṣẹ́ tá a bá sì sọ lọ́rọ̀ a dúpẹ́ fọlọ́run torí tó bá yẹ pé ọlọ́run ọba yọ bá fi ṣe síro fún wa ní nítorí dájú ni pé àbá sọ pé àgbèdè bẹ́ẹ̀ torí délé ẹjẹ́ á nífẹ̀ẹ́ ọba ẹjẹ́ á òdodo sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹjẹ́ ni tó ṣe wípé ìfẹ́ tá a ní sọ́lọ́n ìfẹ́ ni tó ṣe pé kò ní ní àbùlà yóò jẹ́ ìfẹ́ òdodo ìfẹ́ ẹni tó mọ̀ pé bí dáadáa bá ṣeun ọlọ́run ló mú wa àdùnnú àdúpẹ́ táìdá bá ṣeun ọlọ́run ọba ló mú wa àdùnnú àdúpẹ́ irúfẹ́ eléyìí òun lọ pàtàkì wọlé kúbá ló wà lẹ́yìn ká sì tí wọ́n máa dojú kọ ọlọ́run ọba ní gbogbo gbà alikubalu alayhi bil ibadah kájẹ́ ni tí wọ́n máa dojúkọ ọlọ́run bá ní gbogbo ìgbà pẹ̀lú ẹ̀sìn wa fala tasrif shay'an min ibadatika ila ghayrillah má dojú nǹkan kan nínú ìjọsìn rẹ pẹ̀lú mi tó sí Allah kó o má bàa sórí ibu. wal ikbalu ala Allahi bi hawa'ijik li qada'iha gbogbo abùkátà tirẹ̀ má dojú rẹ kọ́ lọ́ọ̀ nítorí kọ́ lọ́ọ̀ bó lè bàbọ̀ gbọ́ torí pé Allah ló lè ṣe ẹlòmíì kò lè ṣe wàláhì torí pé ẹni tá a lọ ké bá òun náà ń kọ́ òun náà ń bá tiẹ̀ ń bá tiẹ̀ náà ń bá fara fínra tó bá wá pé Allah ìyẹn ṣera rẹ̀ àbí òṣèrà rẹ̀ òṣèrà rẹ̀ wal-iqbalu ala Allahi mustaghfira kó sì tún jáde tó dojúkọ lọ́wọ́n ba lónìí kan lẹ́ni tí ń tọrọ ọ̀dáríjìn àforíjìn lórí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa àwọn ẹ̀ṣẹ̀ wa pọ̀ àforíjì tá a ṣe ń tọrọ ó kéré jọjọ wàláhì ikú ò sì dájọ́ àrùn òdòsù òjijì náà ní wọlé mú yàn téèyàn bá wá dojúkọ lọ́nkọ́ máa tọrọ àforíjì ní gbogbo gbà sẹ́wọ̀n kí gbogbo gbà tí kú bá dé tó wá mú lójijì àbámọ̀ rẹ̀ ńkọ́ yọ pọ̀ kọ́ lọ́wọ́ bọ́ dákun kọ́ sànù wa. wàtẹ̀nà ọmọbẹ̀ ìbẹ́ẹ́dẹ́ ti hì bákan náà kéèyàn jẹ́ni tí ó rí ìdẹ̀ra nínú jíjọ́sìn fọlọ́n gbogbo àtọ̀ máa ń rí i pé ìdẹ̀ra rẹ̀ ń lékún látàrí pò ń sin lọ́hùn ìdẹ̀ra rẹ̀ ń lékún látàrí pò ń sin lọ́hùn kì í ṣe ipò ọkànrin kan bàjẹ́ gbogbo àtọ̀ ń sin lọ́hùn pé tọ́kí là ń kúkú ń gbà ń bẹ̀ wọn ò pínwó àsì lówó ẹ̀ àkúkú mọ̀ yé ẹ̀ irú ìtàwọn Yorùbá lẹ́vù máa ṣe nù àwọn Yorùbá lẹ́vù àwọn ẹlẹ́ni tó ṣe pé ya'buduna Allah àwọn typical yorùbá tí wọ́n ń tẹ̀lé typical yorùbá tradition ó ṣòro kí wọ́n tó tẹ̀síwájú pẹ̀lú sísin lọ́hùn nígbà tí wọ́n bá rí i pé àwọn ò lówó kódà àwọn etinu wọ́n máa sọ pé tọ̀ àkúkú lówó a sì sin lọ́hùn náà a sì sọ láti fọ́dún mẹ́wàá lówó so atúnika dábò mi wo ni la hawla wala quwwata illa billah ṣé ẹ̀yin náà ẹ máa rí dẹ̀ra tẹ̀ ń bá ń sin lọ́hùn àbẹ́ẹ̀ rí dẹ̀ra tó bá yẹ kẹ́ ẹ máa rí dẹ̀ra ajẹ́pẹ́ sípayọ́ wọnú ọkàn yín àsìkò tá à ń gbàwé Ramadan sẹ́nu yín dùn ní àbọ̀kàn yín bàjẹ́ abẹ́ ń ka déètì sẹ́wọ̀n kọ́kọ́lọpọ̀ nínú adéètì ni wọ́n mọ̀ kà pé àti ẹ̀ ti èyí tó bá ti lò tún padà mọ́ ẹ̀kọ́ àti lọ rẹ̀ wọ́n mọ̀ wá dunnú pẹ̀lú pé al-ayyamul fadila wal layalil ńlọ díẹ̀díẹ̀ inú tí wọ́n mọ̀ adùn èyí táwọn ẹni ọlọ́run ọba tí wọ́n ń fẹ́ ike gbogbo ọjọ́ ayé gan di Ramadan àwọn ọ̀daràn àwọn tó ṣe pé àwọn eré dùnú pẹ̀lú kásìn lọ àwọn ọmọ fẹ́ kọ́ lọ ni. ó dàbí ẹni tó lọ hajj ni àkókò tó bẹ̀rẹ̀ sí ní ṣe tawaf ó rí i pé àwọn èèyàn pọ̀ gan pípọ̀ tí wọ́n pọ̀ wá balẹ̀rù gbò gan o ah, islam ah, ó ah, abájọ ní la hawla wala quwwata illa billah àwọn èsì ṣe màlẹ òun á dé hajj ọwọ́ àrípá àwọn èèyàn pọ̀ lọ́wọ́ ni ẹ̀dá kan aláàjì ẹja padà lé ẹja wá àsìkò mi àsìkò mi o gbogbo ojoojúmọ́ náà ni bí ṣe kùnù àwa náà wọ ọbẹ̀ láṣẹ tiwa ọwọ́ adébi títí ṣe tọ́wáf bí wọ́n ṣe ń tì sọ́tún wọ́n ń tì sósì wọ́n á gbogbo ẹ̀gbẹ́ ní ròhùn kọ́ rọrùn ẹ bá rí pé ẹ máa bá yẹn ṣe tọ̀wáàfù tó kọ ẹ bá ń ṣe. wọ́n ti lọ sí sọ̀fà àti márùwà bó tilẹ̀ jẹ́ pé èèyàn ọ̀pọ̀ ń bẹ̀rù tí wọ́n máa tira wọn o lè ṣe nísàlẹ̀ o lè ṣe lókè o lè ṣe lájà o lè ṣe lájà kejì ìrọ̀rùn ló ṣe ọ ní ìrìn yẹn ti jìn jù ṣé ò tó láti bí ọ̀ndàjì sí high school lílọ lásán wọn ló tó bẹ́ẹ̀ láàánú lẹ́ẹ̀méje subhanallah sẹ́yìn mọ̀pẹ́ nítorí wọ́n ti sọ bẹ́ẹ̀ ìtumọ̀ fẹ́ kẹ́ kíyèsí ni pé kò lè tara àjọsìn yẹn rí ìdẹ̀ra bí ṣe ń ṣe wàláhì ọmọ àpòṣe ni ọmọ yẹn ọ̀rẹ́ wa mélòó la ti ṣe báyìí la ilaha illallah iná àwọn ọlọ́mọdé lọ́mọ bóyí fò ló ti lọ lẹ́ kínní kan méyín pé àjí irọ́ lásán àbájá torí di eléyìí ó yẹ ká máa sèǹtàsì tara àjọsìn rí ìdẹ̀rọ̀ ọlọ́run ẹni tó máa débi tó ti sọ̀kò torí pé kálukú ń du orí ara rẹ̀ ni ó fẹ́ soríire tó ń bọ̀ wá wo báyìí yẹn ṣe pọ̀ sí ẹni á ah, dákun èmi ò ní lè ṣe àti ẹ̀rẹ́ ni tí wọ́n ló kókò fún yàn pé bá ń sọ á pàdé ńlẹ̀ la ilaha illallah ẹ dákun bó ló ṣe fẹ́ rí dẹ̀ra látara àjọsìn àwọn ẹrú ọlọ́run àwọn máa fẹ́ ṣẹ̀sìn nítorí pé látara àṣẹ̀sìn wọ́n ti máa rí dùnnú látara ẹ̀sìn ni wọ́n ti máa rí fàyàbalẹ̀ ìwọ wá ń sáfẹ́sìn gbóò ló sì fẹ́ rí dùnnú. bẹ́ẹ̀ ni ẹni tó ṣe pé ọ̀sọ̀lẹ́ bó bá máa ní rákà méjì gẹ́bí sọ̀látùl fajr gẹ́bí sọ̀látùl jumu'ah kò síbi àsìkò tí wọ́n lò ṣe lè kéré tó tí ò ní máa dùn kó ti pẹ́ jù wọ́n máa kóra àwọn jọ́nu mọ́ṣáláṣí wọ́n máa gang wípé eh, babalágbádá kí lè rí sísọ láti ìmáàmù yìí ẹni tó bá ti rí pọ́rọ̀ àwọn jọra wọn yóò kà fún gúrúùpù táwọn fọ́ọ̀mù ẹ̀yin náà ń kọ́ ah, èmi ò rí kó gùn ju ọ̀dà àwọ̀ bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan èyí tó yọba lógún wọ́n á kóra àwọn jọ wọ́n á di ọlọ̀tẹ̀ àwọn ọlọ̀tẹ̀ ìmáàmù nínú mọ́ṣáláṣí so wọ́n ti wá máa sọ́jọ́ táwọn sọ́kò lójú sọ láti rẹ̀ ok bóòlù ti yẹ ká aa ah, ah, iná àti iná ń bẹ ńlẹ̀ la hawla wala quwwata illa billah. ẹ dákun báwo ló ti ṣe fẹ́ rí ìdẹ̀ra látara àjọsìn tó ń ṣe tìkanra tìkanra tó ń ṣe pẹ̀lú pó ti sú ọ wàhálà ìpọ̀ ẹ dákun báwo ló ṣe fẹ́ tara rẹ̀ rí dẹ̀ra. ẹ̀mí táwọn Nabi sallallahu alayhi wa sallam máa ń sọ ni pé arihna bis-salah arihna bis-salah ìwọ Bilal pèpè fún sọ̀láàtì katara rẹ̀ nísìmí kátara rẹ̀ nísìmí ǹjẹ́ yìí sì ń sọ ní ìsinmi pé àríhìnà àní sọlẹ̀ ẹ dákun ẹ jẹ́ àti kábọ́ lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ àti báwo la ti ṣe fẹ́ sọ yìí pé ẹ̀sìn tá à ń ṣe ó wúlò fún wa so eléyìí túmọ̀ sí wípé ọ̀dọ́wọ́ wa jẹ̀mọ́ kájẹ́ni tí ó sàn náà tí ẹ̀sìn tá à ń ṣe tí ó fi wúlò fún wa ṣé bọ́lá ń sọ yìí pé ala bi dhikrillahi tatma'innul qulub ẹtẹ́ tí ẹ gbọ́ ìrántí ọlọ́run ló máa ń jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ ó wà fọ́kàn ẹni tí bá ń sin lọ́n yóò ní fọ̀kànbalẹ̀ kò sí bí ìdààmú ti lè wà fún yàn nínú ìgbésí ayé ìtò tí èèyàn bá ń ṣe sọ láti bó ti ṣe tó àti bó ti ṣe yẹ tó bá ti ṣe Allahu akbar wàá rí pé ìfọ̀kànbalẹ̀ dé tó bá ti ṣe asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah wàhálà ayé yìí ó tún padà tó ti dé lẹ́vù yìí ó túmọ̀ sí pò ń ṣera díẹ̀ yẹ kó jẹ́ pé ńgbà ti wọnú gbogbo dààmú gbogbo wàhálà gbogbo pákàlẹ́kẹ̀ gbèsè ayé ó ti wábì kan fi ọ wábì kan farapamọ́ kúrò lọ́dọ̀ tiẹ̀ nígbà tó bá tó tún sálámà tẹ́tùn á tó bẹ̀rẹ̀ pákàlẹ́kẹ̀ fìtínà láì eléyìí tẹ̀ ń bá ka ní gbèsè ayé yìí jẹ́tẹ́lẹ̀ bá yé mi tó bá yé ọ tá a bá tara àjọsìn wa dẹni tó rí ìdẹ̀ra ọkàn wa ò ní í di tó ní fàyàbalẹ̀ o fala shay'a ashrahu li sadri kò sí nǹkan kan o tó máa mú kí ìṣípayá kọ́ wà nínú àyà ẹrú ọlọ́run kí ìdùnnú kó ráyè jókòó lọ́kàn rẹ̀ bíi kọjẹni tí ń tara àjọsìn rí dẹ̀ra èyí sì tara àjọsìn rí dẹ̀ra àyàfi kéèyàn ó fi ọpọlọ sára àjọsìn tó ń ṣe yẹn kó sì máa fọkàn bá lọ. akramakumullah tí ẹ máa ń ṣe sọlẹ́ à lọ́pọ̀lọpọ̀ gbà ẹ sì lè dán wò látòní lọ tẹ́ bá sálámà kẹ́ bí ẹni tó bá ṣe ìmáàmù fún yín kẹ́ sọ wípé jazakumullahu khairan mo gbàgbé àyàtẹ ké ní raka alákọ̀ọ́kọ́ ẹ dákun ẹ rán mi létí sẹ́wọ̀n kò lókè ntẹ́ẹ̀rì ni pé nínú èèyàn mẹ́wàá èèyàn méje àbọ̀ wàláhì wọ́n ti gbàgbé táwọn kíra ká alákọ̀ọ́kọ́ ẹni tí ń tí ń tu ọkọ̀ yín nù nínú sọláàt ìgbà tí lè má mú bá gbàgbé tó ń ké àwa ń kọ́ ó ti ké ọlọ́run gbọ́ wàláhì mùsíbà ní raka alákọ̀ọ́kọ́ especially raka alákọ̀ọ́kọ́ ẹ máa pé mo gbàgbé ń tẹ́ kí ń raka alákọ̀ọ́kọ́ ìyàlẹ́nu ni ọ̀jẹ̀ fún yín pé lè má mú gan ti gbàgbé. sògbà tí ẹni tó ké tó bá gbàgbé àwọn tá a gbọ́ ńkọ́ à ṣe ń tá à ń ronú eléyìí dọ́kà ẹlẹ́kejì a rí wípé tí ìmáàmù bá ń bá sọ láti lọ tí sọ láti bá jẹ́ rákà méjì tí ìgbàgbé bá ṣe ìmáàmù tó bá ti lè sọ di mẹ́ta tó sì fi forí kanlẹ̀ alákọ̀ọ́kọ́ nu rákà ẹlẹ́kẹta majority ẹni tó wà lẹ́yìn imam ọmọ doubt ni are we in the second raka or the third raka abẹ́rẹ́ bàbẹ́ yóò mọ ayé alimami lẹ́nu pé ẹni ṣe subhanallah nígbà tẹ́lẹ̀ pé ah, à ń rò ní àkọ́dá wa lójú la ilaha illallah ẹ dákun èèyàn bíi mẹ́ẹ̀ẹ́dógún ẹnìkan nu sì mọ̀ pé a ti bọ́ sí raka kẹta ti di mẹ́ta ni tí wọ́n rán alimami létí gbogbo yín sùn lọ ni ṣé ń gbà tẹ́yìn náà sùn. innama ju'ila al-imamu ńgbà tí lèmọ́mù bá ti sùn kọ́ àwọn náà lè sùn. la ilaha illallah torí délé ọ̀dọ̀ wọ̀ wá o ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà mí tí lèmọ́mù bá sálámà àṣìṣe ti ṣẹlẹ̀ ìmáàmù wa fura ọwọ́ àti Allahu akbar lẹ́yìn sí sálámà sòjúdù àṣàwò gbogbo èèyàn tẹ̀lé allahu akbar gbogbo èèyàn tó tẹ̀lé asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah sẹ́ẹ̀mà tí máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà bàbá yìí máa kí ló ṣẹlẹ̀ gánà <laughs> torí pé kálukú ọ̀fọ̀kàn sí bẹ́ẹ̀ hùn ṣé ìjọsìn tí a máa mú kí dùnú ọwọ́ ààyè yẹn nù náà lẹ́yìn bá tó wá sọ Allahu Akbar Allahu Akbar wọ́n tún ti pè sọ láti ah. ọjọ́ kúmọ̀ lọ́jọ́ sí mi ọ̀ ní rí sí mi tọ́ọ̀ bá sin lọ́ọ̀ ti dùnú ti dùnú ò ní rí sí mi ọ̀ ń tanra rẹ jẹ wàhálà lọ lọ bá. ọ̀nà wo la wá lè gbà táwọn fi máa rí dẹ̀ra nínú sọ̀láàtì wa ṣẹ́fẹ́ yìí ti gbọ́ ipe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sàhábà wọ́n ní látàrí kéwútà àti èyí tí máa ń kà nínú sọ̀lẹ́ làwọn fi há ọ̀pọ̀lọpọ̀ súrà sórí tó o bá fọkàn tẹ́lẹ̀ bóòlù ti fẹ́ gbọ́n ti ń kà gan dípò pa ọ̀hà sórí tẹ̀lé yìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ máa fọkàn tẹ̀lé ní tí ìmáàmù bá ń kà láti orí fátíà yẹn èyí ó máa tẹ́tí gbọ́ fátíà bí ìgbà tí n tiẹ̀ gbọ́ fátíà rí láyé mi wàláì tẹ́yìn bá sì gbéra rẹ̀ sípò bẹ́ẹ̀ gbogbo ọjọ́ tí mo bá gbọ́ ń tó bá ké sọ̀láàtò ìṣá ni mo bá ti gbọ́ àǹfààní tí ń rí mú jáde nu fati àti mo gbọ́ ní sọ̀láàtò magrib wàláhì ń rí mú jáde ní ìsìn ẹ wá wò lójoojúmọ́ bẹ́ẹ̀ tí wọ́n ń ka fati à nínú sọ̀láwàtò khams lẹ́ẹ̀mẹ́tàdínlógún ẹ wo iye àǹfààní tí màá rí. tẹ́ wá dẹnu lé súra mi wàláhì tí lè mọ́mú bá parí sọ̀láàtì ńgbà mi wàá mọ wàl kúránì rẹ̀ ká ni pé súra ò lè léyìí wà ẹ̀ ń gbọ́ ara àwọn àǹfààní tá a rí mu nù. àwọn àṣẹ tọ́lọ́run fi ń pa wá àwọn ọ̀mọ̀nà tọ́lọ́run bá fi ń hàn wá tí èèyàn máa ronú nípa rẹ̀ tí èèyàn ronú pa èèyàn onífẹ́ so eléyìí túmọ̀ sí pé àfi ká máa fọkàn wa tẹ̀lé ìjọsìn tá à ń ṣe ẹnìkan á ní tọ́ gbogbo ètò ẹ̀ ń ni o ẹni tó lárúbáwá so àwọn kan rò pé tí wọ́n just as if wọ́n kàn ń ni irú kó kan náà máa ṣe lọ́dọ̀ wọn mo pé ọwọ́ ya wọn ń sẹ́ńgè ni pé ńgbà tó ń ka kí ó nínú mọ́ṣáláṣí àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ إن الذين قالوا ربنا الله ثم استقاموا àbí òye أعوذ بالله so wọn àmọ́ ẹkọ ń forí tẹ̀lé eléyìí nǹkan o àwọn èsìngì o ẹkọ ayé amọsọlá sí o wọn rò pé yé wa ọ̀rọ̀ Ọlọ́run là ń kà tí ọba yí ọ. ọ̀rọ̀ ọlọ́run tó yàtọ̀ sọ́rọ̀ èèyàn ó lófin bí wọ́n ti ṣe kà òun náà ní kíni at-tajwid at nígbà tó ń bá ti ń gbọ́ yóò máa sọ̀kalẹ̀ sí ọlá ọmọ rẹ̀ yóò máa yọ kátìyà pé mi ò máa túmà òwò bẹ́ẹ̀ ṣe ń kò sẹ́ni tó alukur'an kódà kó ṣe pé máa rẹ̀ tí ò ní fẹ́ lápá آه، آه. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون أقاتو لتي أكو كتا ونلا كاي كلوكا أما لو نتا بسوا القرآن للوري وبافو موم فلا ستوا إلو سوكاوا أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها èsì tẹ̀yìn ronú nípa alukurani ọ̀dájú pa gàdàgodo ń bẹ lórí àwọn ọkàn ọ̀pọ̀lọpọ̀ àgádágodo ti ti ọkàn wọn pa kò jẹ́ kálukurani ọ̀rá ìwọ kò jẹ́ ọ̀rá ìwọ lé sínú ọkàn wọn. torí ẹ̀ kò sẹ̀dìgbà tó bá gbọ́ ìtumọ̀ alukurani tí wọ́n ké yẹn ọwọ́ máa fọkàn tẹ̀lé pé ọ̀rọ̀ ọlọ́wọ́n bá wà mọ́ni mo dúpẹ́ fọlọ́ntọ́lọ́wọ́n bá tó mo dúpẹ́ fọlọ́n tó tí mo wá wà nípò ẹni tí wọ́n máa ka ọ̀rọ̀ ọlọ́run sí àwọn èèyàn mr president ọrọ allahu rabbul alamin wàláhì tó máa ń ro bẹ́ẹ̀ ìdẹ̀ra ńlá ọba tó dá gbogbo wa lèmi wá ń kà sí létí mo dúpẹ́ tó ọba tó dá gbogbo wa ni wọ́n ń kà létí lèmi náà láǹfààní àti gbọ́ yìí tí ò sẹ́mi ní kẹfẹ́ rí kéńté á mo dúpẹ́ ọ̀wọ́ ọ láti jẹ́ kó wà ní ọ̀sẹ̀sìn fọlọ̀ ọmọ wa rí dẹ̀ra ń bẹ̀ nígbà tó bá ti lè dákẹ́ ó wí pé ah kí ló dé tẹ dákẹ́ ń bẹ̀ bá tún kà sí. tọ́ba kíkà tàṣejù kọ́ o tóbi á jẹ́ pé bọ́yá sọ̀láàtì ó tún ti kú ní haddil i'tidal bẹ́ẹ̀ náà rí tí ńgbà tí ta ní bẹ́ẹ̀ náà rí Mu'adh ibn Jabal radiyallahu anhu tọ́lọ sí sọ̀láàtì ìṣá àti nké suratul baqara tọ́dẹ́nu létí òdùó ma tọ́dẹ́nu létí òdùó ma ó tó dúó kò dúó ó tó dúó kò dúó bàbá yẹn sì rọra yẹra bó tilẹ̀ jẹ́ pé náà tó ṣe ń bẹ̀ ń wò ó nídìí àtúnṣe o nígbà tí lè máàmù bá ya aláṣejù tí ń kà tí òdò tí ń kà tí òdò ṣé ká kù lẹ́yìn rẹ̀ lọ́kàn á ṣe tò níta ni omi ìlà ni wàá ṣe má torí pé nínú òfin ọlọ́run ìgbà tí wọ́n bá sọ láti lọ́yún kò tọ́kẹ́ lómi ò tún máa ṣe sọ láti mí tó yàtọ̀ sí èyí tí wọ́n ń ṣe o kò tọ́ kódà tó bá rí pé sọ láti yun kò wà sàhíhà ìwọ ṣe sùúrù nígbà tó bá ṣe tán ó tún á tún mi ṣe mo rò pé yé wa lábẹ́ òfin ọlọ́run kí wá ṣe pé ńgbà tá ń ṣe lọ́nu ọ wà lọ́ọ́ máa ṣe tiẹ̀ lọ́tọ̀ kẹ́là àbẹ́rẹ́ rí àwọn ẹni tó dé lẹ́yìn ìgbà tán parí sọ́lá tí wọ́n ti wá ń wò wọ́n lọ́ọ̀kan wọ́n á parí sọ́lá ànábì wa rí wọn lọ́ọ̀kan kí ló dé tẹ́ ta kété mẹ́yìn alásùmá mùsùlùmí ẹ̀yìn sẹ́yìn ẹ̀ṣẹ̀ mùsùlùmí ni wọ́n ní mùsùlùmí ni wa àwọn àti ṣe sọ́lá ti ń lè wa ẹ gbọ́dọ̀ tún dánrú ẹ̀ wò mọ́ o gbójọ́ tẹ bá wa tẹ̀rí pé wọ́n ń ṣe sọ́lá tẹ̀tù wá ń bi tẹ́tí ń ṣe sọ́lá rẹ̀ yẹn ẹ darapọ̀ mọ́ ẹ bá àti ṣe sọ́lá ti ti yín ní ilé ṣáájú kẹtù wa. sọ eléyìí túmọ̀ sí pé ẹjẹ́ á máa fi làákà ìbá sọ́lá ti wa lọ ká máa fi làákà ìbá ìbàdà ti wa lọ ẹni tó náà bá fún lówó tó yọ zàká kò gbọ́dọ̀ gbàgbé wípé zàká tó ń yọ kí ló ń fi ṣe ó ń fi sin lọ. sọ yẹ kọ́ra ọmọ kan ni àbí kí wọ́n máa dùn kí wọ́n máa dùn ọlọ́run tó fún ọ gbogbo adúrò owó yìí nǹkan torí ẹ̀ ni wọ́n ti sọ yìí pé àwọn ẹni tó bá mọ ẹ̀sìn tí ń bẹ láàrọ̀ owó inú wọn máa dùn ní nígbà tí wọ́n bá náwó sọ́nà ọ̀lọ́ àwọn ẹni tí ọ̀wá mẹ́sìn tí ń bẹ láàrọ̀ owó wọ́n máa dìde túlẹ̀ ni níbi tí wọ́n ti sọ pé ẹ̀ náwó sẹ́sìn ọ̀lọ́ mo rò pé ti màsírí tó à ń bẹ ní ìsìn àwọn ẹni tó máa àwọn ẹni tí wọ́n mọ̀ ọkàn tí wọ́n máa gbọgbọ ẹni tí wọ́n bá ti ní a sì nídìí láti ṣe nǹkan báyìí yóò tú lẹ ni so eléyìí jẹba àwọn. hatta innahu la yaqulu ahyana in kuntu fil jannati fi mithli hadhihi al-hala fa inni idhan fi 'ayshin tayyib. wọ́n ní tí èèyàn bá jẹ́ni tí ó ṣe pé nígbà tí ń sin lọ ó ń tara àjọsìn yìí rí dẹ̀ra ní tí èèyàn máa sọ ni wípé nígbà míì kọ́dẹ̀ yẹn ọmọ sọ nígbà míì pé tó bá jẹ́ pé bínú mi ṣe ń dùn yìí tó bá ṣe pé bọ́kàn mi ṣe balẹ̀ yìí iná ní wà nínú àlìjánná á ah! jẹ́ pé sẹ̀mí àlìjánná ga tó ń ti pé sẹ̀mí ilé ayé eré pátápátá ní lẹ́gbẹ̀ẹ́ tàlìjánná ìyẹn nìkẹ́ni tí máa ń sin náà bó ti ṣe tó àti bó ti ṣe yẹ yóò rí dùnú débi pé ọmọ sọ pé tó bá ṣe pé báyìí ní ìgbésí ayé àlìjánná bá rí á ah! jẹ́ pé sẹ̀mí tó dáa ni tó pé ليس في الدنيا شيء مما في الجنة إلا الاسم kò sí nǹkan kan nílé ayé yìí nínú tó wà lálùjẹ́nà àfikọ́jọ́ pé ó kọ́ wọn lọ́pàpọ̀ ó kọ́ wọn lọ́pàpọ̀ ìfọ̀kànbalẹ̀ ayé sẹ́rù tàlùjẹ́nà ni ìdùnnú ayé sẹ́rù tàlùjẹ́nà ni torí pé láàpẹ́ ìbẹ̀lẹ̀ làyè ṣe máa dá mẹ́tùmọ́nà gọ́sọ́tẹ́ńlẹ̀ dáàtùhù wọ́n ní kò sádùn nínú ìgbésí ayé nítorí pé gbogbo adùn rẹ̀ gbogbo adùn rẹ̀ gbogbo adùn rẹ̀ ìbànújẹ́ tún máa ìmà ìmà lùpọ̀ mọ́ àdàlú ni àdàlú ni ìdùnnú ilé ayé ìbànújẹ́ wà ń bẹ ìbànújẹ́ ilé ayé àdàlú ni ìdùnnú tún lè wà ń bẹ àmọ́tàl kìyàmà ìdùnnú ni délẹ̀ àbí ìbànújẹ́ délẹ̀ ìdùnnú ni kọ́ lọ́wọ́ bó ṣe ti wá. tọ́ ìfẹ́ tẹ̀yẹ̀ bá ní sọ́lọ́n wọn ló ní ta'thirun ajibun fi inshirahi sadr ó máa ń lapa púpọ̀ níbi kínú èèyàn máa dùn tí èèyàn bá nífẹ̀ẹ́ ìfẹ́ níní sọ́lọ̀ ó máa ń lapa púpọ̀ níbi kínú èèyàn máa dùn gbogbo ìgbà wa tibin nafs ó sì máa ń lapa púpọ̀ níbi kí ẹ̀mí èèyàn kó máa jẹ́ ẹ̀mí tó dára ní gbogbo ìgbà wa na'imil qalb ó sì máa ń lapa púpọ̀ níbi kí ọkàn ó máa rí dẹ̀ra ní gbogbo ìgbà la ya'rifuhu illa man lahu hissun bih ẹnìkan ò lè mọ gbogbo ń tá a wí yìí o àfẹni tó bá rí i pé òun nífẹ̀ẹ́ Ọlọ́run ẹni tó bá nífẹ̀ẹ́ Ọlọ́run ló lè rí nǹkan yìí lára rẹ̀ àfẹni tí ò nífẹ̀ẹ́ Ọlọ́run bó ló ti fẹ́ rí kó lè rí. wa kullama kanat al-mahabbatu wa ashad kana sọ́dọ̀rọ̀ afṣáhà wa aṣọ́ráhà ní gbogbo ògbà tí fẹ́tà ní sọ́lọ̀ tó bá lágbára tó sì gbópan ìdùnnú tí ń bẹ nínú gbá àyà wa yóò túnbọ̀ ráyè jókòó sí i àyè ó tún gbà sí i yẹn ni pé bọ́ba ṣe nífẹ̀ẹ́ ọlọ́run sí bẹ́ẹ̀ nínú rẹ̀ ọmọ àdùn ó túmọ̀ sí pé wala yadiqu illa 'inda ru'yatil battalina al-farigina min hadha ash-sha'n wọ́n ní ẹni tínú rẹ̀ ń dùn torí pé òun nífẹ̀ẹ́ ọlọ́run tí ìdùnnú yìí sì ń lékún sí i bí ìfẹ́ tó ní sọ́lọ́run ọba tún ti ṣe ń pọ̀ sí i ìbànújẹ́ àti dídí àti híhá kò ní ráyè dénú gbáàyà tiẹ̀ ó dìgbà tó bá rá àwọn aláìfẹ́ kan ṣe àwọn ẹni tó pàdánù fi ọlọ́run nígbà tó bá rá àwọn tí ò nífẹ̀ẹ́ ọlọ́run ìgbà náà lọ́kàn tí ó dì ìgbà náà nìbànújẹ́ ọ̀bọ̀ pé àwọn eléyìí kí ní dà wọ́n láàmú wọ́n mọ̀ mọ́ ìdùnnú kí lórí ibú tí wọ́n ń bá ká ò nífẹ̀ẹ́ ọlọ́run ònínú rẹ̀ ń dùn ah! àwọn ẹni òfò ìgbà náà ló wọ́n mọ̀ wá níbànújẹ́ ọba ńgbà tó ráwọn ẹni tí wọn ò nírú tó ní ṣùgbọ́n tó bá ráwọn ẹni tó nírú tó ní inú wọn jọ máa dùn papọ̀ ni. فرؤيتهم قذا فرؤيتهم قذا عيني أبي قذا عينه ومخالطتهم حمى روحه wọ́n ní dídára rírí àwọn ẹni tí ọ̀kan ọlọ́run ọba kún dépò pé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ àrùn lọ́jẹ́ fojú rẹ̀ torí rẹ̀ kò nífẹ̀ẹ́ ríru wọn dídarapọ̀ mọ́ wọn níbì kan náà yóò sì jẹ́ ibà ibà fẹ́mi rẹ̀ yóò jẹ́ àrùn ibà fẹ́mi rẹ̀ torí rẹ̀ kò nífẹ̀ẹ́ darapọ̀ mẹ́ni tí ó fẹ́ràn lọ torí ẹ̀ wa min a'zami asbab dhiq as-sadr al-i'rad 'an Allah ta'ala nínú tí ó jẹ́ sábàbí ńlá tí máa jẹ́ kí ìbànújẹ́ gbanu ìgbà yẹ̀yàn jókòó òun náà ni kéèyàn kọ̀yìn sí tọ́lọ̀ kéèyàn pò wọ́n fẹ́ sí tọ́lọ̀ mọ́ kó o fi tọ́lọ̀ wọn bá apara ọkọ lẹ́tà sí ìbànújẹ́ nù gbogbo ẹni tó bá ti lóhùn sí tọ́lọ̀ mọ́ ìbànújẹ́ máa bá wọn ẹ̀yin ò rí nínú àwọn tí aláǹjọ ń ṣe Islam yìí àwọn ẹni tó jẹ́ pé wọn ka tọ́lọ̀ kún wọn ka tà nàbì sallallahu alaihi wasallam kún inú bànújẹ́ làwọn máa wà gbogbo gbà wọn ò ní máa ti ń dùn máa wọn dípò pé wọn ò ní káwọn múra sí ìbànújẹ́ lọ́tún ìbànújẹ́ lósì ìbànújẹ́ lóru ìbànújẹ́ lọ́sàn ìbànújẹ́ nulẹ ìbànújẹ́ lóde làwọn máa gbé ká torí kíni torí kí wọn kọ̀yìn sí tọlọ́run ọba wa. bákan náà man ta'allaqa qalbuhu bi ghayri Allah daqa gbogbo ẹni tó bá ṣe pé ọkàn tiẹ̀ ńṣe lọ́rọ̀ nǹkan míì tó sí Allah ìbànújẹ òkùnù gba àyà rẹ̀ àyà rẹ̀ ó sì dì yẹn ni pé ìwọ ọ̀dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ ló fojú sí ọ̀dọ̀ rẹ̀ ló ti ràn pé ó lè gbé pé ó lè lànà kan à nítorí pé ó padà yí ọ òun náà ní nǹkan kan tó lè ṣe fúnra rẹ̀ á ń bọ̀sibọ́sí pé yóò lè ṣe fún ọ á sì ti mọ̀ pé ń tá à ní kọ́ á lè fi ṣẹ̀bùn fún yàn sáàkìdù ṣẹ́yí láàyò ọ̀tẹ̀ torí de eléyìí gbogbo ẹni tó bá di ọ tó bá so ọkàn rẹ̀ rọ̀ sọ́dọ̀ ẹlòmíì ìbànújẹ́ ọba o gbogbo ẹni tó bá sì fọnú fọ́ra níbi àti ṣèrántí Ọlọ́run ìbànújẹ́ ọba ala bi dhikrillahi tatma'innul qulub báwo wá ni tí gbogbo gbèsè ayé wa dúdú kò sí ní dúdú àti tí olóòtú pa sọ láti tì báwo ni tinú yín dùn gbà kan báwo ló ti fẹ́ dùn ẹni tí kìí sẹ̀ náà ti ọlọ́ o rí pé ńgbà tí wọ́n sọ pé subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah ó kàn lè rí pé ìdùnnú wọnú ọkàn rẹ ni. wàláhì ń gba mi inú rẹ ó sì dùn ọmọ wa pé kí ni tó dùn mí nu náà kò tí ì sẹ́yìn rí inú gbèsè pé kí tó dùn mí nu náà rí ọ wà máa rìkọ́ọ̀lù gbogbo mẹ́mórì rẹ pé àbí kí o ti bọ́ sí kí ni o tí bọ́ sí là èyí tó bọ́ ju gbogbo wà lọ ọ̀wọ́ kó ń ọlọ́run ó tó láti jẹ́ kí dùn náà náà irú rẹ máa ń ṣẹlẹ̀ síyàn ń ọlọ́run ọkàn máa wò yàní wọ́n ń bọ gbé ńlá kan bọ̀ nù gbèsè ayé rẹ̀ ọ̀ wá ní mọ yẹn ti wọnú ọkàn rẹ̀ àfi tó bá ronú kan pọ̀ máa ń ṣèrántí ọlọ́run torí ẹ̀ ìdùnnú ọ̀jẹ̀ tiẹ̀ ẹni tí o bá ẹni tó nǹkan mi tó ṣéwù ṣéwù ṣéwù ṣéwù ló ń gbé ká ṣéwù gbogbo rẹ ó tún ó tún fi pilo pílò ó tún ní tóun bá kú ó gbé òun wallahi musiba táwọn aláwọ̀ tiẹ̀ tó ń sìn nu táwọn náà ń tó ń gbé jésù ká jésù rọ bẹ́ẹ̀ náà pé fọ́tò jésù rọ ni àbí èsì fọ́tò jésù rọ fọ́tò jésù rọ ni wallahi torí pé ń jẹ́ wọn tó ìnvẹ́ǹtì fọ́tò lẹ́yìn náà ṣe pé fọ́tò jésù méjì wọn sá. omi ìmú rẹ fẹ omi ìmú rẹ ọfẹ kù tó wọn ya fọ́tò mariama yìí pé ó rìn wóhò rí wọn yarí pọ̀wọ́ jíǹsì rí fáwọn lẹ́la wọn sì yarí kó sírí lẹ̀ rí kí ló á dé sí dilẹ̀ kí ló dé tẹ́yìn sọmọ mariamu tóun sí àwọn náà ti mọ àkọ́tọ̀ lórí lẹ́yìn táwọn ń ṣe àwọn ọ̀tẹ̀ lófin kankan tó wú àwọn torí ọ̀nà abẹ wọn ọ̀yá láti ṣèrè ní tó bá wúyàn torí ẹnìkan ti sùsùkà ó ti pẹ́sẹ̀ wọn lọ irọ́ lásán tọ́ bẹ́ẹ̀ náà nìwọ náà tọ́ tọrikọ́láìsì gbogbo ìgbésí ayé rẹ̀ ọ̀wá ń jó wọ́n ń bandiriláìsì gbogbo ẹ̀ wọn á ń jó àwọn kan àwọn kan àwọn kan wọn ń sọ̀dí wọn ń tàdíreke àwọn ọkùnrin sì ń forí tẹ̀lé ìlà ìlà ìlàlà ìlà ìlà kẹsẹ́ síkìrì náà irọ́ lásán ẹ̀kẹ́rù ń jẹ́ ń ṣe sọ́ọ̀tì náà nù àbí èsì bẹ́ẹ̀ wọ́n láwọn ń kọrin ògo fọlùwà wọ́n wá ń tẹ̀sọ́wárọ̀ ọlọ́run nígbà tó jókòó láàfin rẹ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́kà àwọn ẹrú wa yìn wá ẹ̀ máa jẹ́ àlọ́ pékin pé kíni báwọn ṣe ń ru ọlọ́run sínú irú ẹ̀ náà wọn làwọn tọ̀rí kọ́ náà ṣe zikiri kó lè wọnú ẹ̀mí kó lè lúpọ̀ méjì àfi pé báwọn ṣe ń wí lẹ́nu orí náà ń jó orí náà ń jó wàláhi so nítorí di eléyìí irọ́ lásán nǹkan mìíràn tó yàtọ̀ sí Allah làwọn fẹ́ràn wọ́n lè ọmọ tí wọn kọ́ afọkọ ṣéwù rẹ̀ búra tó ń ti pé kọ̀tọ́ kó fọkọ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́ ń búra o tó ní à wọn ìfowókọ bàbá búra báwọn ta ni bàbá ni, tòbí tẹ́tì pé nǹkan mi tó yàtọ̀ sí Allah ni wọ́n ṣe kíni inú wọn fẹ́ràn torí délé ọdọwọ rẹ wọn náà kíyè sára rẹ o kíyè sára rẹ ṣé mo ṣe máa wó lulẹ̀ tó bá ra àwọn bàbá bàbá rẹ bẹ́ẹ̀ lọ́ọ́ máa ṣe nù sọ̀láàtì àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ ẹlòmíì kan rí bàbá kan tó pè láṣíwájú rẹ̀ ó sì ti gbẹ ó ti gan òun gan ó rí i pé wàhálà wà nù nǹkan yìí kìrìkùnlá kìrìkùnlá nígbà tó gbẹ tó kankuláìsì gbogbo ara rẹ ó lè sọ̀rọ̀ alẹ́ gbogbo ibi tó yẹ kẹ́jọ́ ọgbà ẹ̀jẹ̀ ọ̀rá yìí lọ. ẹ sì rí nu sọláàt wọn ní tọba tọba tọba rùkù má pa ọ́pọ̀ mẹ́gbẹ́ rẹ sí àláwá sì síbẹ̀ bẹ́ẹ̀ tó bá forí kanlẹ̀ jálá wá ń ṣe tún wà kẹjọ ọmọ rọ́ọ̀n kọ́ ọmọ kó ń sin lọ́ọ̀ni. wọn ará àwọn bàbá kan ó ti gbẹ ó ti gan lórí rọ́ sàwọn eléyìí tó yẹ kó àwọn lọ fẹ́ràn ju Allah lọ ìbànújẹ́ náà ni ìbànújẹ́ náà ni ẹ wá máa wo tí wọ́n ń sọ fún wa tẹ́ ń gbọ́ bí eré yìí o tó bá pọ̀ lára èèyàn lèèyàn máa fi lọ para rẹ̀ o pàtó bá pọ̀ fẹ́ràn ọlọ́nkà míì tó yàtọ̀ sọ́lọ́ lọ fẹ́ràn ìbànújẹ́ kan máa wá bọ ni from everywhere so wọ́n máa wá wọ́nà tó sì bọ́ ìdínú tẹ́lómi pé òun ò mọ bóun ṣe lè sọ́ọ̀bù wàhálà tó àánú gbèsè ayé òun ju kóun ṣe kíni lọ kóun pokùn so lọ kọ́lọ́mọ bọ́ sànù tiwa o so nítorí de eléyìí ọ gbọ́dọ̀ jẹ́ pé nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ́ ńlọ fẹ́ràn o fa inna man ahabba ghayra Allah fa inna man ahabba shay'an ghayra Allah 'udhiba bihi torí gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ nǹkan kan tó yàtọ̀ sí Ọlọ́run tó yàtọ̀ sí Allah nǹkan yẹn lọ́lọ́run fi fìyà jẹ ẹ wàláhì nígbà tí n sọ pé ṣéwù ṣéwù ẹnìkan ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ni ó fi jìyà ẹlòmíì Ibrahim Kaulakh Ibrahim Kaulakh ètí ó kó yà jẹnu ẹlòmíì Ahmadu Tijani tí ó kó yà jẹnu Badawi tí ó kó yà Shazili tí ó kó yà jẹnu Jailani Abdulkadiri tí ó kó yà jẹnu mo rò pé yé wa <laughs> ẹ tiẹ̀ tí ì lọ jìnnà jìnnà o. ńgbà tó ikú ọlọ́ọ̀bù obìnrin kan ó wá nífẹ̀ẹ́ tó ní sí kọ̀lẹ́gbẹ́ ọkọjá ntí ahọ́n lè ròyìn gègé ò sì lè kọ́ lẹ̀ àbí òye wa babalá kọ́ ọ́lẹ̀ tàdọ́ ọ̀tàn nílé àwọn ń tàdá nkì ọ̀tàn láyé ok tó bá jẹ́ pé lódodo náà lọ bá nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́mọba wa fẹ́ dán ọ wò wọ́n ò wá ní nífẹ̀ẹ́ rẹ̀ òun ò ní nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n sì sọ pé òun lọ́pọlọ tí ń bẹ lórí rẹ̀ òun lọ́kàn tí ń bẹ nínú gbáàyà rẹ̀ kódà agọ̀ ni ọtí ọba sí i tọ́ ọlọ́run wa ọlọ́run wa fìtínà tiẹ̀ òun ọ̀ wá fẹ́ràn rẹ̀ ẹ bá ti fẹ̀bùn ránṣẹ́ sí yóò sì lẹ́mọ̀ láyà pé kí ni yóò rubbish ah èmi rubbish ọ̀dà mo gbà mọ́ rubbish sáà ti nífẹ̀ẹ́ mi <laughs> so ẹ rí i pé tí wàhálà yẹn bá pọ̀ sẹ́kẹ́ bí wọ́n ṣe ń súnmọ́ ló ń sá fún ọ wàláhì èèyàn para rẹ̀ torí rẹ̀ lọ́kàn ṣe wà nínú ádàbù lárúbáwá táǹpẹ̀ ní mẹjùnúnú lẹ́yìnlá ó nífẹ̀ẹ́ líla débi kọ́ ya wèrè torí bóun ṣe ń súnmọ́ ni líla ń sá fún torí ẹni tí èèyàn bá nífẹ̀ẹ́ sí jù tó bá ti yàtọ̀ sọ́lọ̀ ní tí máa fi jìyà torí di eléyìí tá a la gbọ́dọ̀ fẹ́ràn tá nífẹ̀ẹ́ ju gbogbo nǹkan lọ.

so yóò ti wá ọmọ lágbẹ́ yóò <laughs> ta ó ní àwọn ará ah, ni àwọn ará ṣé síkìrì náà ló sì ń ṣe yóò mọ̀ fà á èèyàn mọ̀ àwọn pé kí ni ń o ìgbà tí ó wàá ni pé ẹ kàn rí pé ẹjọ́ jókòó ẹ̀ ń sọ̀rọ̀ kò sí tẹ̀síwá lọ rẹ̀ yóò sì tún máa ṣe báyìí kí ń fà ah, ó ti mọ́ra ó bí ó so nítorí délé gbogbo nítorí bá ti fẹ́ràn tí èso ọlọ́run tí ìfẹ́ yẹn bá ti di taláṣejù ju ó kóyà jọ ọ̀nù. wasujina qalbuhu fi mahabbati dhalikal ghayr ẹni tó bá ti fẹ́ràn kan mi tó yàtọ̀ sí Allah yọ wẹ̀wọ̀n ìfẹ́ tó ní sí nǹkan ó sùn ẹ̀wọ̀n rẹ̀ ó sùn ẹ̀wọ̀n rẹ̀ ìtàn fi máa ha kẹlẹ̀bẹ́ wọn lórí tí wọ́n máa fọwọ́ pa pé pọ̀ nífẹ̀ẹ́ sí ṣé wò ó kẹlẹbẹ mani yóò ní ẹyin ẹrí alibarika ni ìyà burúkú torí di eléyìí ọjọ́ bá wọn fama fil ardi ashqamin yóò wá ṣẹlẹ̀ pé ẹnìkan ò ní sítì à ń jẹ lókè pẹ̀tó ee wàláhì tọ́ba ti jẹ́ pé nǹkan mi tó yàtọ̀ sí Allah ló ìyá ò máa jẹ́ gbogbo èèyàn lọ nítorí nítorí mú fẹ̀rẹ̀ lọ bá kọ̀ yẹ torí ẹ̀ ولا أكسف بالا ولا أنكد عيشا ولا أتعب قلبا kò ní rẹ́ nìkan títí ẹ burú ju tiẹ̀ lọ kò ní rẹ́ nìkan tí ọkàn rẹ̀ ń bàjẹ́ ju tiẹ̀ lọ kò ní rẹ́ nìkan tí gbèsè ayé rẹ̀ ọ̀dà tó tiẹ̀ nítorí pé nǹkan mi tó yàtọ̀ sí Allah ló nífẹ̀ẹ́ sí. fahuma mahabbatan ajẹ́pẹ́fẹ́ méjì náà nífẹ̀ẹ́ o alákọ̀ọ́kọ́ mahabbatun hiya jannatu dunya. ìfẹ́ kan jẹ́ àlìjánná ilé ayé ìfẹ́ kan jẹ́ àlìjánná ti ilé ayé òun ni ká nífẹ̀ẹ́ Allah ẹni tó bá nífẹ̀ẹ́ ọlọ́run ti wà àlìjánná ilé ayé eléyìí ni ìtumọ̀ ọ̀rọ̀ Ibn Taymiyyah rahimahullah ọlọ́lọ́run bá ní àlìjánná kan ilé ayé yìí ẹni tí rí ti ilé ayé yìí wọ̀ kò ní wọ tàlùkìyàmù ọlọ́run ní kan ayé yìí tó ṣe pé tá alkiyama wọ̀ kí ni máa jẹ́ kára alìjánná lé ayé kí sì là alìjánná lé ayé náà òun náà ni mahabbatullah ẹni tó bá fi lè nífẹ̀ẹ́ ọlọ́run ó ti rà alìjánná lé ayé wọ̀ yéé ṣe pé kí ọkàn rẹ mú bá pé ah, mo nífẹ̀ẹ́ ọlọ́run <laughs> <laughs> lásán ìtumọ̀ pé ó nífẹ̀ẹ́ ọlọ́run ta'atullah àbí òye wa kọ́ láti ọlọ́run. تعصي الإله وتدعي حبه أنسلون وزين فانو سقو نفي الله سيفانو أبيرو sẹsẹnu irọ́ lásán fi dádì rẹ ni tó sọ pé mo kà yín kún dádì mo fẹ́ràn yín dádì sá dádì ni lọ lọ sọ yìí fún mi ó ní náà mi lè lọ sọ àà sọmọ ọwọ́ dẹ̀ ni mí ni ẹ èmi náà ń bá sọ bẹ́ẹ̀ ok dádì i love you <laughs> dáàdì kí ni dáàdì ọ̀sọ̀ kò ní dáa fún lọ́ọ̀bù náà lọ́ọ̀bù tó ní kọ́ ọmọ bá ń lọ sọ mo rò pé yé wa aha torí pé innal muhibba liman yuhibbu muti'u ẹni tó bá nífẹ̀ẹ́ nìkan yóò máa tẹ̀ láṣẹ ẹni tó nífẹ̀ẹ́ ni ọ̀ tẹ̀ láṣẹ rẹ̀ ó sì lọ nífẹ̀ẹ́ rẹ̀ irọ́ lásán bí ìyàwó ẹ̀ náà ni tẹ́gẹ́ ìwà ni kìnnìkan ìwà ni kìnnìkan tó irọ́ lásán tó máa pa fúnra wọn. so ọwọ́ àni ọ̀dà tó wà ń bẹ̀ nísìn ni pé mo fẹ́ kọ bá ń gbómi kaná kí n fi wẹ̀ lálẹ́ yìí sóoru ló mú nísìn àbó tutù <laughs> ẹ dáhùn sóoru ló mú nísìn àbó tutù ok wọ́n wá sọ fún ìyàwó rẹ̀ pé ó gbómi kaná tí ń fi wẹ̀ ah gbómi kaná báwo òtútù ló mú òru ló mú omi tútù la àlọ́ mi gbóná mo ní kọ́ wá gbé kaná mi ní gbé kaná but I love you ah. sẹ́yìn máa pé tí ó mu mọ́gbòmí kaná wà reasonable but ọkọ ọgbọ́dọ̀ wù ìyàwó náà lópin eh, ni ọlọ́run bá pọ́ ká máa tọ́ lọ ṣé ìwọ ayẹ kọ gbọ́kọ lọ́wọ́ yà ibi tó ní ká gbà ń fa àbí òye ibi tó ní gbà ibi ìlọ ẹ̀ka gbà ṣé ọ sọ pé ọlọ ọlọ́run ò nífẹ̀ẹ́ ọlọ́run tó ń torí tó nífẹ̀ẹ́ yọ tẹ̀ láṣẹ ọlọ́run tọ́rọ múnáfíkì àdínì ni wọ́n àwọn rò tí wọ́n á nífẹ̀ẹ́ ọlọ́run kàn kàn dákọ̀ ti tọ́ ara dákọ̀ ti sọ ara dákọ̀ ti dákú lọ wọn ni kìnnìkan jádùbù irọ́ lásán ń pè bẹ́ẹ̀ ẹ̀mí gbé òun irọ́ lásán ẹ̀mí àmọ́ pé wọ́n ń pe Allah ẹ̀mí ègbé èèyàn ẹ̀mí ègbé èèyàn tó sẹ́sì mọ́ kété wọn máa ń lu orí tí wọ́n hu hu hu hó tí ọba ó níyè ìgbà tó fi orí rẹ̀ lu aago torí o sì di pé òun náà kárin torí bá kárin kí ni ó ṣẹlẹ̀ yóò di kó ṣubú ni tó bá ṣubú dálẹ̀ wọ́n máa sọ pé mi gbé ẹ̀mí ègbé yẹn ń di ká sin so ńgbà tí wọ́n tọrikọ́láìsì ẹ̀sìn tiwọn ẹ̀rí pé irun tí wọ́n ṣe wọ́n sọ́ọ̀tì nu. àbẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ àwọn kan àti wọn pè síráfù àkérèbù so àwọn eléyẹn tí wọ́n bá ṣe tí wọ́n ní bí wọ́n ṣe máa jó tí wọ́n lu àpàlà tó mélé tí kìnìyàn bá bọ́ sí wọn láti wọ́n bá bẹ̀rẹ̀ sí ní àbí òye yín so tára wọn bá gbóná débì kan wọ́n lẹ́mìí gbẹ́ nìkan náà ni yọ wa máa sọ kó mọ kaba pé mi kara ti kákàkàkà mú kó mú wá <laughs> so irú rẹ̀ làwọn eléyẹn náà gbé wọnú ẹ̀sìn wọn tí wọ́n láwọn ń ṣe tí wọ́n fi àjẹra wọn wọ́n wà láwọn nífẹ̀ẹ́ ọlọ́run ìfẹ́ náà yọ gbólọ́tọ̀ ọlọ́run tún ṣe rí náà torí di eléyìí nílé ìbá yé wa kídùn ha àlìjẹ́nà tó wà nílé ayé yìí ẹni tó bá nífẹ̀ẹ́ ọlọ́run ó ti wọ̀ ọ́ torí Ibn Qayyim sọ nínú tírà rẹ̀ kan ó ní ìgbà tán tí Ibn Taymiyyah mọ́lé sọmọ pé náà wọn ló kú sí ìgbà tán tí mọ́lé tí wọ́n ti ti máa lé wọ́n tún yọ ọ́ ńgbọ̀n bá tún wọ́n tún ti ká lẹ́yìn àbí òye wa fìtínà ní fáwọn bídíà so wọ́n tún ti máa lé wọ́n lọ lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú àwọn tí ń ṣèjọba wọ́n tún mú un bàbá yẹn ẹ̀wọ̀n náà ni wọ́n sì wà tí wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa kọ́ máa kọ́ kan àbí kíní kan wọ́n sọ ọ́ta wọ́n kọ́ tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ tíra rẹ̀ gan sọnù tó ń ta dúró ìtaari tòun tí yóò wá fi di pé bàbá yẹn kú ó ní pé gègé tí fi ń kọ̀wé àti tàdá àwọn gbé kú lọ́dọ̀ rẹ̀ ìbànújẹ́ yẹn lọ́wọ́ á ṣe sábàbí ikú rẹ̀ tọ́ ó ní àwọn tá a wà ń tata àsìlẹ́wọ̀n kọ́lọ́mọjà rẹ̀wọ̀n yìí tọkàn wa bá ń bàjẹ́ tí ìbànújẹ́ bá bá wa a máa lọ bá lẹ́wọ̀n ẹni tafa yọlọ lọ bẹ́ẹ̀ ní tó wà lẹ́wọ̀n tàbá wa dọ́dọ̀ rẹ̀ àwọn àgbàgbé gbogbo bànújẹ́ ti ń ṣe wa inú wọ́ wa dún dún dún ànífẹ́ kó ń mọ́ ẹ̀wọ̀n nífà ànífẹ́ kó ń mọ́ léèrè kan pé ah báyìí ni máa ṣe wá ká tó dọ́dọ̀ rẹ̀ báyìí là á máa dọ́dọ̀ ah, kan ló ké ni tó ṣe pé ẹni tí ọba rí òun náà ní kíni mahabbatullah tó o bá ti nífẹ̀ẹ́ ọlọ́run òòrùn àlìjáná ta yé wọ̀ kò súnmọ́ pé orí tà kìyà máa wọ̀ torí ẹni tí o bá ti fẹ́ràn ọlọ́run kò ní sin lọ ẹni tí o sì sin ọlọ́run ọ̀dà àlìjáná fún wa sẹ́wọ̀n pé iná u'iddat lil àwọn kèfèrí lọ́lọ́run pèsè rẹ̀ lẹ̀ fún ọlọ́run mọ̀ sí wa lọ́ọ́ máa torí de eléyìí ẹni tó bá rí àlìjáná ta yé wọ̀ òní ó rí tàlùkìyà ẹni tó bá ti wá nífẹ̀ẹ́ ọlọ́run ti wà àlùjánnà táyé ìdùnnú ọmọ abẹ́mi rẹ̀ ìdùnnú ọmọ abọ́ ọkàn rẹ̀ ìdẹ̀rọ̀ ọmọ abẹ́fẹ́mi rẹ̀ ìfẹ́ tó ní sọ́lọ̀ yóò máa jó oúnjẹ ẹ̀mí rẹ̀ yóò sì máa jó oògùn fún ẹ̀mí rẹ̀ kódà yóò máa jẹ́ ìsẹ̀mí rẹ̀ yóò sì máa jẹ́ ìtutù ojú rẹ̀ ẹ̀dá kùn sọ ká nífẹ̀ẹ́ ọlọ́run àbí ọ̀yẹ́ sọ ni àbọ̀ràn yẹn ọ̀ràn yẹn ni ká nífẹ̀ẹ́ ọlọ ẹni tó bá nífẹ̀ẹ́ ọlọ yóò rí nǹkan wọlé òórí òtí nífẹ̀ẹ́ ọlọ tó bá nífẹ̀ẹ́ ọlọ òórí ọlọ́run sọ pé inna salata tanha anil fahsha'i wal munkar sọláàtì máa ń kọ̀ fún yàn láti hùwà pálapàla láti ṣe ń tọ́lọ̀ wọn bọ̀ ọ̀fẹ́ wọ́n á sọ pé òun ṣe sọláàtì sọláàtì rò pé ọmọ ṣe zina sọláàtì rò pé ọmọ yóò lè ọ̀dìnà sí wa bàjẹ́ àmọ́ ńgbà tó ṣe pé o ò ṣe sọ̀láàtì tọ́lọ̀ fi pa aláṣẹ sọ̀láàtì àwọn mùnáfìkì ló ń ṣe torí rẹ̀ kò lórí pa lára rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó sọ pé èmi ti nífẹ̀ẹ́ ọlọ́run but gbogbo ní ń sọ pé èèyàn máa achieve látara àfẹ́ ọlọ́run yèmí ò tí ì rí kankan bẹ́ẹ̀ á sọ pé law ahbabtahu haqqan lawajadta natijata mahabbatihi tó bá kó nífẹ̀ẹ́ ọlọ́run lódodo ọ̀ bá torí ìdí ẹlẹ́yìn ìnífẹ̀ẹ́ ọlọ́run ọba lódodo pẹ̀lú ọkàn wa wanjizabu kowalmeili walirọ́dẹ̀tì walmahabẹ́tì kulliha ilayi àti kí agbára dídẹ̀gbẹ́ àti agbára èròǹgbà àti agbára gbogbo òfẹ́ kápò lọ́sọ̀dọ̀ ọlọ́ọ̀nìkan tí èèyàn bá ti lélẹ́yìí èèyàn ti rà àlìjáná ilé ayé wọ̀ kọ́ wa fọkàn balẹ̀ yóò rí ti alkiyama náà wọ̀. ìṣe oríṣi kejì ọ̀nà ni mahabbatun hiya adabu ruh ìṣe tó jẹ́ ìyàfẹ́mi ìṣe oríṣi kejì nu tó yẹ ká sọ́ra fún o ìyà ló ń jẹ́ fẹ́mi wa ìdààmú ẹ̀mí ìbànújẹ́ ìpọ́njú ẹ̀mí wa sijnul ẹ̀wọ̀n ló fún ọkàn wa dhiqu في السن الجسمية وهي سبب الألم والنكد والعناء ومن جاء سبب تتعرير سبب نرى سبب عباد وهي محبة ما سواه سبحانه هناك كان نفس كميت يتوسي الله ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله الله نبي أنه àwọn ẹni tó ti wá orogún fọlọ̀ o wọ́n wá nǹkan míì wọ́n fi sorogún fọlọ̀ bóun wọ́n ṣe fi wọ́n sorogún fọlọ̀ torí pé wọ́n nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ Allah tó bá tilẹ̀ nífẹ̀ẹ́ nǹkan kan gẹ́gẹ́ bó ṣe nífẹ̀ẹ́ Allah ó ti di kíni mushrik ọ̀sẹ̀ bọ́ báwo wá ní tó bá nífẹ̀ẹ́ nǹkan yẹn ju bó ṣe nífẹ̀ẹ́ Allah lọ fàṣẹ́rùkúkà ashad ṣẹ́rùkù rẹ̀ tún ti lé sí àwọn olùgbàgbọ́ òdodo ń tiwọn ìfẹ́ táwọn ní sí Allah ó kọjá àfẹ́ tí wọ́n ní sí gbogbo nǹkan mi tó bẹ́ẹ̀ náà làwa náà náà pé ńgbà tó fẹ́ fẹ́ àwò tó fẹ́ àbí ìtọ́ fẹ́ fẹ́ tí ò tí ì wọlé ó sọ pé I love you so much I love you more than everything ó dàrú àbí ó dàrú torí everything Allah wọ̀ bẹ̀ àbí ọ̀wọ̀ bẹ̀ anabi sallallahu alaihi wasallam wọ̀ bẹ̀ àbí ọ̀wọ̀ bẹ̀ fàǹtà mushrik ó ti dọ̀sẹ̀ bọ́ báwọn ọ̀ọ́ abẹ́ẹ̀ni aṣírkù <laughs> yadkhulu fil aqwal kama yadkhulu fi al-af'al ìṣẹ̀bọ̀sọ́lọ̀ wọ́n máa ń wa wọ́n máa ń tara aṣẹ́ wa torí ẹ̀ you have to be very very careful irọ́ lásán obìnrin tí ó sì ọ́ tó sì gbà náà ló pé I love you more than everything more than Allah àbí bẹ́ẹ̀ kọ́ so kò túmọ̀ sí kọ́ ọmọ ìsìyàwó rẹ lu o wọn kàn sọ báyẹn ni o mo rò pé yé wa ìjẹ̀bẹ̀jẹ̀jẹ̀ tó wà pé bẹ́ẹ̀ náà lẹ sọ́njọ́ ni nà. tọ́ ẹja dúró bá hmm, ẹja dúró bá so eléyìí túmọ̀ sí pé ẹja jẹ́ anífẹ́ ọlọ́run bá wa ká nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ òdodo kìí ṣe ìfẹ́ give and take bí tọ́lọ́mù bá ṣe ń tà fún wa o á nífẹ̀ẹ́ rẹ̀ o tí o bá ti ṣe ń tà fún wa o kó náà fọ́ múra rẹ̀ à. Ah. agbọ́dọ̀ sí báwo agbọ́dọ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run báwo nífẹ̀ẹ́ Ọlọ́run ṣe hàn lára àjàmá ká máa sin Ọlọ́run ọba lójú méjèèjì ká máa tẹ̀ láṣẹ rẹ̀ pẹ̀lú eléyìí láti jẹni tó nífẹ̀ẹ́ Ọlọ́run Ọlọ́run ọba wa kó ta wá lọ́rẹ pẹ̀lú ìfẹ́ rẹ̀ lódodo kó ràn wá lọ́wọ́ lórí àti máa tẹ̀ láṣẹ rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba dákun jọ̀wọ́ kó

aleykum salaam. àwọn ilé ìgbẹ̀gbà ilé náà ṣe é ti pé àyè tó wá wà bẹ́ẹ̀ kéèyàn tó wọ àwọn. ṣe ìjọ nile àpọ̀ ẹni ojú àwọ ìwẹ̀ lọ́wọ́ ẹ̀ nílé ìwẹ̀ tẹ́lẹ̀ náà kọ̀ á ti sàlọ̀ àlá kò sí wàhálà kọ́ sàlọ̀ àlá tó bá bọ̀ tà. ó jẹ́ wọ́n máa ń kí irun wọ́n máa ń kí sọ̀lá àṣà ó máa ń ó máa ń yá tó ṣé èèyàn lè di irun yẹn lẹ̀ wọ́n ti máa ṣe sọ̀lá àtàkókò tó ṣé ìgbà tó yẹ kí wọ́n máa kánjú ṣe sọ̀lá àtàkókò tó yẹn ṣé yẹn lè kọ́ àti ṣe sọ láti mẹ́ kí wọ́n lọ mọ́sídìí tó jìnnà dáadáa nítorí kọ́ lọ́wọ́ ọba ọ̀pá aláṣẹ kásà ṣe dànù àṣẹ jèrè lọ́lọ́ọ̀ ní ká ṣe inna salata kanat ala almu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tá a fa kókò sí ni sọláàtì jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo torí de eléyìí báyìí á lọ sí mẹ́sídìdì mi tó bá sì jẹ́ pé sọláàtì mi wọn kánjú ṣe àkókò rẹ̀ wọ́n máa ń ṣe á ń bì náà tó máa béèrè pé a máa rí yín gbà kan ẹ rí yín gbà kan ẹ wàá sálàyé ìgbà tẹ́ ẹ rí mi ẹ̀ ń ṣe sọ láti kákòókò tó tó náà aleykum salaam. náà nabi sallallahu alayhi wa ṣe ilé aisha ló kú sí àbí makka ló kú sí ilé Aisha lànàbì sallallahu alaihi wasallam kú sí ilé Aisha sì ń bẹ Madina anabi sallallahu alaihi wasallam onáà ló sọ pé ibi táwọn anabi Ọlọ́run bá kú sí ibẹ̀ ni wọ́n sì wọ́n sí kìí ṣe pé ìlú tí wọ́n kú sí lásán o ààyè ibi tí wọ́n bá kú ibẹ̀ ni wọ́n sì wọ́n sí inú ilé tó kú ibẹ̀ náà wọ́n sì sí inú ilé Aisha ló kú ibẹ̀ ni wọ́n sì sí naam aleykum salaam. wọ́n ní fífi ọlá ànábì sallallahu alaihi wasallam tọrọ ọlá ayé ànábì tọ́tọ́ àbí ọ̀tọ̀ kọ́tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà bídà ni wọ́n ń pè àdádálẹ̀ nítorí pé ja'alta ma laysa bi sababin sábàbà ntí ọ̀yẹ́ kan fi ṣe sábàbí òun fi ṣe sábàbí wa laysa shirkan li'annaka lam tad'u an-nabiyya sallallahu alaihi kìí ṣe sẹ́bọ̀ sọ́lọ̀ nítorí kìí ṣe ànábì ló pè é ṣùgbọ́n òfin tí kọ̀tọ́ká fi ṣe àgàsọ̀ ó fi ṣàgàsọ̀ torí de eléyìí tó bá yẹ kó o fẹ́ fi ntọ́jọ́ bẹ́ẹ̀ tọrọ kìí ṣe ntọ́lọ́ wọn bá ṣe sẹ́mi kọ́lá ànábì yà ànábì ọlọ́run ló ṣe léyìn fún ànábì sallallahu alaihi wasallam eléyìn ọ̀tọ̀ súnà kó fi tọrọ ètí súnà ipò lè fi tọrọ ni pé ntí wọ́n bá ṣe tó o sì ṣe láàrin rẹ sọ́lọ̀ tí o sì kárí mi níbẹ̀ ṣé nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam lódodo tó sì ń tẹ̀lé lánàá rẹ̀ lódodo ọlọ́run wò fẹ́ tí mo ní sànàbì ṣe nǹkan báyìí fún mi ọlọ́run títẹ̀lé tí mo ń tẹ̀lé tí ànábì sallallahu alaihi ṣe nǹkan báyìí eléyìí ṣe tọ́hún náà tẹ̀sí ma pé léyìí ọ̀rọ̀ ọ̀rùn bí ọlá ànábì ìyá ànábì torí pé àwọn ò nífẹ̀ẹ́ ànábì rárá ìdí ni tó fi máa sọ pé ọlá ìta a sì ti mọ̀ pé fẹ́ nìsín ìtumọ̀ rẹ̀ ní kíni kọ́ máa tẹ̀ láṣẹ rẹ̀ sọ mélòó lọ́n tẹ̀lé inú àṣẹ ànábì irọ́ lásán náà àríkú sọ̀rọ̀. ọlọ́rọ̀ ẹ̀yìn gbogbo àná láti mọ̀ pé kò dáa nítorí pé ọ̀rọ̀ ẹ̀yìn sísọ bá apá kan nu yín kò gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ apá kejì láì dá a sì mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀yìn sísọ ọlọ́run bá tún fi wé ó fi ṣe àpèjúwe kan tó burú púpọ̀ pé ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi maytan fakarihtumu ǹjọ́ wa wo ẹnìkan nínú wa láti jẹ ẹran ọmọ ẹ̀yà rẹ̀ tó ti dòkú ńbete kò sẹ́ni tó wù nù wa kò sẹ́ni tó wù nù wa àti a máa bí ìgbà tí òkú ńbete rẹ̀ wà ńlẹ̀ àwa yọ fọ́ọ̀kù tì ní tó bó ṣe torí ẹ̀ ká jìnnà sí anábìyà sallallahu alaihi ó sì ṣàlàyé rẹ̀ fún wa kí ni ń jọ́rọ̀ ẹ̀yìn bí ìbéèrè oníbéèrè ó ní tí ọ̀tọ̀ ká sọ dhikruka akhaka bima máa sọ ọmọ nítorí pé tó bá kò ní dùn so gbogbo ẹni tó bá ti lè sọ̀rọ̀ ọmọlàkejì rẹ̀ lẹ́yìn rẹ̀ láì dáa ní nítorí sọ pé tó bá gbọ́ kò ní dùn mọ́ ó ti ṣe kí ni al-ghiba ọlọ́run bá sì ṣe lé wọ́n bẹ́ẹ̀ nù kabiratun min al-kaba'ir àmọ́ àwọn kankan bẹ táwọn olùmọ̀ tí wọ́n ṣàlàyé ike tí yẹn bá ṣe kò sínú ọ̀rọ̀ ẹ̀yìn sísọ àkọ́kọ́ ni pé dhikruka akhaka bima wọn èpè lẹ́yìn lọ́rọ̀ ẹ̀yìn lẹ́yìn káfíìrì laysa akhan lil muslim káfíìrì ìsọmọ ìyá fún mùsùlùmí tó bá sọ̀rọ̀ káfíìrì láì dáa kò bá jojú ẹ̀ kò bá jẹ́yìn rẹ̀ lákàrà àmà sọ eléyìí jẹ́ bá sọ ọ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí sọ lẹ́yìn náà ọ̀rọ̀ ẹni tó sọ lójú rẹ̀ tó ń bàjẹ́ lójú rẹ̀ ó náà dá ó ní ègbé àbí wáìlù àyè kan nù jahannam gẹ́gẹ́ bí Imam Ibn Kathir bó ṣe gbọ̀rọ̀ wá wọ́n yìí sọ̀ nkankan sínú rẹ̀ àfi kọ́ yọ kọ́ máa jẹ́ ti àwọn ayọ̀tẹ̀ sí ni àwọn ayínmú sí ni àwọn yọ̀tẹ̀yọ̀tẹ̀ lójú wa nù wọ́n yọ̀tẹ̀ àwọn yínmúyínmú tó bá ti kọ̀ papọ̀ so torí de eléyìí iná ni Yorùbá náà sọ pé ìpàkọ́ ọ̀gbọ́sùtì orí rẹ̀ lọ́ọ́ dàrú rò pé iye sọ̀rọ̀ pé pàkọ́ tí onímọ̀ kẹ́nìkan ń yọ tè ń mú kan rí ẹ lọ́dàrú yẹn. so islam ọ̀fẹ́ kọ́ bàyànjẹ́ lójú rẹ̀ àbí lẹ́yìn rẹ̀ gbogbo ọ̀dà ó yẹ kéèyàn lè láyà yé sẹ́yìn yorùbá lẹ́vù yorùbá lẹ́vù ọ̀ láyà sẹ́yìn pé wọ́n sọ pé àìtójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà ẹ̀yìn kí tẹ́nìkan bá lẹ́sẹ̀ mẹ́sàn-án wọ̀ níwọ̀n one two three four sẹ́yìn kí tẹ́nìkan bá ń kà pé irú tọ́lọ̀ ń ṣe fóun yóò ṣe fún wọn náà mo rò pé yóò bá aláwọ̀ yẹn àmọ́ tó bá ti kọyìn wọ́n máa kà one two three ìyẹn ni pé àwọn èso òótọ́ lójú ọlọ́rọ̀ ẹ̀yìn rẹ̀ wọ́n máa sọ àṣàkáṣà ni ẹ̀ o mùsùlùmí làwà o tó bá rí i pé ọmọ ìyá rẹ̀ ń ṣe nǹkan kan tí ọ̀dà sọ fún un àmọ́ lọ́nà tí ó fi gbọ́ tí ó fi gbà kì í ṣe pé ọ̀dà ayẹyẹ rẹ̀ lẹ̀ ó pè ìwọ kan òun kan tẹ́nì kẹta bá ti wà ń bẹ̀ ọ̀fẹ́ bàjẹ́ nù torí ẹ̀ ní mọ́mú ṣáfì ni tó bá wá bá mi tó ń tún mi se lórí àṣìṣe tí mo se èmi kan ìwọ kan màá gbọ́ màá gbà àmọ́ tó bá ti lè jẹ́ kẹ́lòmí ọgbọ́ sí tí n bá gbọ́ tí kan àforí ara rẹ o torí pé nbẹ̀ wọ́n fẹ́ gbé mi ta so nítorí di eléyìí báyìí ọ̀rọ̀ ẹ̀yìn sísọ kọ̀tọ́ àmọ́ tó bá jẹ́ pé ẹnìkan wá gbàmọ̀ràn lọ́dọ̀ wa ni wọ́n wá gbàmọ̀ràn lọ́dọ̀ wa nípa ẹnìkan kí kí lẹ mọ̀ nípa alágbájá torí èmi pẹ̀lú rẹ̀ fẹ́ da bísínẹ́sì pọ̀ ẹ̀yin sì mọ̀ lólódodo olódodo ni a oúnjẹ àǹbáni mọ́jú wọ́dà yín pọ̀ ó sì ti tán kò ní di details tó bá fẹ́ gbọ́ details ẹ wàá pò ń tin náà jókòó ṣé bó wọ́pọ̀ èmi àti ṣé ọjà ń mi so n tó ń béèrè tí mo ní ń ṣàlàyé fún tá a bá ríra nù mo rò pé gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ló lápèjúwe nínú rẹ̀ náà tún ni kẹ́nìkan jẹ́ alábòsí ń sáwọn èèyàn wọ́n fẹ́ tọrọ ọ̀nà lọ́wọ́ pé ẹ mi lọ lórí lágbájá mi lọ lórí lágbájá sẹ́mi ká béèrè pé kí ọ tá a ọ lọ lórí rẹ̀ àbí òye ọgbà dúkìá mi sẹ́mi kọ́ ń sọ ọ̀tún gẹ́gẹ́ bíi bá lọ sọ́dọ̀ adájọ́ náà rẹ ni wọ́n sọ pé lágbájá ọgbà ẹ̀rọ kọ́rọ́ ẹ̀yìn náà gbogbo ẹjọ́ tó ń lọ fi sùn bẹ́ẹ̀ náà ni ẹni tó wá wá fatuwa owó dèmi àti lágbájá pọ̀ ó sì ní ẹ̀tọ́ mi ò fún mi sọ́tọ́ kí n fún Islam àbí ọ̀tọ̀ so fatuwa lọ wá béèrè wọ́n sàlàyé fún kò sí wàhálà bákan náà ẹni tó fẹ́ẹ́ fẹjọ́ ọkọ rẹ̀ sùn kí fún wa lóúnjẹ tí wa kí n máa ṣe wa gẹ́gẹ́ bí hind ìyàwó àbí Sufyan ti sọ àṣejọ́ sún anabi Muhammad sallallahu alayhi wa sallam. bákan náà téèyàn kan bá jó ń bídà aládàádáalẹ̀ tí ń tan àdáadáalẹ̀ yẹn ká islam ọkọ̀ wípé kẹ́ ẹ̀ dákọ̀ rẹ̀ fáráyé lágbájá aládàádáalẹ̀ ni ẹ jìnnà sí mo rò pé eléyìí ò sínú ọ̀rọ̀ ẹ̀yìn torí tí ẹ bá kà kọ́rọ̀ ẹ̀yìn ẹ̀sìn ọkàn bàjẹ́ ni àbí òye wa ah, ẹnu wọ̀ràn àmọ́ bá ti sọ àláládàádáalẹ̀ ni ọ̀daràn ni. sẹ́yìn káwọn èèyàn ó sì ṣe kí ni wọ́n sà fún eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله أكبر الله